orúkọ mi ni Bracket mo wà lára àwọn ikọ̀ tí a wọ̀n sí yóríyórí ẹ̀mí ò dá ṣe nítòótọ́ a máa ń lọ láti ìlú kan sí ibì kan àjọ wà papọ̀ láti ibi ọdún mẹ́rin sí márùn-ún pàápàá lákòókò tí ó rẹ̀ díẹ̀ a dojúkọ oríṣiríṣi ìṣòro ní àkókò yẹn ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé olúwa fún wa ní okun àti agbára náà pẹ̀lú platform tọ́lọ́run fi fún wa láti lè rí owó pàápàá kò jẹ̀yànú pé owó náà ìdá ọgọ́rùn-ún ẹ̀ láti orílẹ̀-èdè mìíràn láti rí kò ń ṣe bí orílẹ̀ nàìjíríà mo pé bí ọdún méjì àfi bẹ́ẹ̀ ní ṣò ní nàìjíríà kọ́nsáàtì ta ní nàìjíríà bíi láti east àwọn kọ́nsáàtì ta ní nígbà yẹn ni láti bi burkina faso àwọn orílẹ̀-èdè eh, ti faransé burkina faso eh, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó fún wa ní àǹfààní yìí ká ní kò sí pílátífọ́ọ̀mù yìí àwọn àti pé maybe ìkan lára àwọn bracket kò sí ìbàlùmọ́ lọ́jọ́ tòní a dúpẹ́ lọ́wọ́ platform tí ọlọ́run fún wa a sì dúpẹ́ láti ibi tí a ti bẹ̀rẹ̀ a bẹ̀rẹ̀ níbi ibi ìkẹ́kọ̀ọ́ níbi ìgbà tí à ń dàgbà ó ní àwọn tamọ̀ gẹ́gẹ́ bí àwọn òbí ṣe máa ń sọ pé ọmọ mi gbọ́dọ̀ ṣe lè o gbọ́dọ̀ ṣe tọ̀hún ó jẹ́ ẹnìkan mass ìjọ anglican là ń lọ gbà yẹn a jọ ṣe kọ́ọ̀sì ìjọ wa lọ́tọ̀ọ̀tọ̀ a gbọ́dọ̀ ṣe àwọn kọ́ọ̀sì kan àti ẹ̀zámù kan tí a gbọ́dọ̀ ṣe a ní ìbẹ̀rẹ̀ tó dára dáadáa eléyìí kọ́ wa ní àwọn ohun tí ẹni láti mọ̀ a gbọ́dọ̀ mọ àwọn ohun tó mú àwọn méjèèjì yàtọ̀ a máa ń jà ṣùgbọ́n a mọ bí a ṣe máa ń yanjú áwọ̀ tó wáyé láàrin àwọn méjèèjì téèyàn kan bá ṣèyàn kan ó máa ní jọ má bínú mo dáríjì mi a sì máa gbàgbé ẹ̀ ẹ tá wo ti covid nineteen yẹn ó jẹ́ ìpèníjà kan èyí tí ẹ ká sọ dáadáa nípa rẹ̀ mo rántí pé lákòókò bíi oṣù kejì ọdún yìí mo travel lọ sí ilẹ̀ amẹ́ríkà ìpadà bọ̀ mí láti padà sí orílẹ̀-èdè ní april sixteen ṣùgbọ́n lockdown wà ní orílẹ̀-èdè amẹ́ríkà tí kò fún wa láǹfààní láti padà sí orílẹ̀-èdè nàìjíríà lákòókò tí àwa ń bẹ̀ ìkejì mi wà ní orílẹ̀-èdè nàìjíríà tá à ń gbàlérò pé a máa ṣe ábọ̀mù wa ní oṣù kẹrin ọdún yìí pé tó bá di july a máa gbé jáde tó bá di oṣù september a máa lọ káàkiri ilẹ̀ europe láti ṣe tour gbogbo eléyìí ni àfagilé a kò lè ṣe gbogbo eléyìí àwa bẹ̀rẹ̀ sí máa ń wò pé ah gbogbo ohun tá a máa ń ṣe gbogbo eléyìí ṣùgbọ́n ìwọ̀nba ta ní àrídájú pé a manage ẹ̀ àfi bẹ́ẹ̀ ṣòwò náà ní mọ̀kúmọ̀ ẹ tó bá manage ohun tó bá ní ẹ o lè mọ ohun tó lè ṣẹlẹ̀ ṣùgbọ́n tó bá manage lè ṣùgbọ́n ó dáa fún ẹ ó ṣe lánàá pé ọ̀pọ̀lọpọ̀ àwọn artist ńláńlá ni ó ṣe ni ó ní ìpalára wọn pàápàá nípa ti covid nineteen. tá bá wo ohun tó kọ́ mi ó kọ́ mi nípa pé o ní láti máa gbìn sílẹ̀ lákòókò òjò ẹ̀ o ní láti máa gbìn sílẹ̀ ó kọ́ mi pé o gbọ́dọ̀ máa gbìn sílẹ̀ lákòókò òjò kó tó di ìgbà ọ̀tẹlẹ̀ bákan náà ni o gbọ́dọ̀ da àwọn ìṣòro kọ̀ọ̀kan já láti dájú pé o mú gbogbo bọ̀ sípò ọ̀pọ̀lọpọ̀ ni àwọn artist ni kíní débá lójijì pàápàá ìgbésí ayé wọn tí wọn kò mọ̀ tẹ́lẹ̀ rẹ pẹ́ntẹ́ pé ìgbésí ayé wọn ó wà expensive ohun tó máa ń ṣe gbákan àwò kan kò sí àǹfààní fún wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn artist ni ti dàkókò ìwọ̀n tí lọ sí show láti o tún fẹ́ tó ọdún kan báyìí wọn ò ní show ó jẹ́ ẹ̀kọ́ fún olúkúlùkù láti mọ̀ pé ah mo ò gbọ́dọ̀ fojú tẹ́ńbẹ́lú ẹnikẹ́ni ohunkóhun tí o bá lè ṣe kó ṣe ìwọ̀nba tó bá ní kó ṣe má wò pé àwọn èèyàn ń wẹ̀ bóyá ipò tí o wà ó kọ́ àwọn ènìyàn ní ohun tó tọ́ àti tó àwọn tó ṣàṣìṣe àtàwọn tí wọn kò ṣàṣìṣe bákan náà ni ó kọ́ wọn ní ọ̀nà láti mọ̀ ní ìparí tó pé ayé yìí ayé yìí pé méjì bẹ́ẹ̀ ni. ẹ ní ọdún yìí ah, nǹkan tó ká mi lára jù tó dùn mí wọnú eegun òun ni wípé ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ṣe aláìsí sọ́wọ́ àìsàn èyí tí wọn kò mọ̀ nípa rẹ̀ tàbá wo àwọn àgbàlagbà ni wọ́n gbèkúrú jẹ ẹbọra ẹ káwá ṣe pé kò ń ṣàkóso wọn láti kú ni ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn lẹ́ẹ̀kọ́ ẹ̀kọ́ wà láàyè bí kò máa ṣe ti àrùn covid-19 èyí tí ó bẹ́ sílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ni ó gbẹ̀mí mi pàápàá àwọn tó gbé ní aláwọ̀ àwọn tó gbé ní orílẹ̀-èdè funfun ni wọ́n fi bẹ́ẹ̀ gbẹ̀mí wọn mo rò pé lè ohun tó dára jù òun pé àwa láyè ara ohun tó tẹ̀ dára jù ni wípé ó ní bí ọlọ́run ṣe ń ṣọlá bẹ́ẹ̀ ni ká ní covid nineteen bẹ̀rẹ̀ àní ó kọlu ilẹ̀ aláwọ̀ dúdú wa bí ilẹ̀ áfíríkà ni bó ṣe ń jà ràìnràìn ní orílẹ̀-èdè funfun ni ah mo ò bí a lè wà níbà lọ́jọ́ tòní àwọn tí wọ́n tí wọ́n làmìlàkà wọ́n sọ gbá wọ́n sọ pé ọ̀pọ̀lọpọ̀ òkú ló máa pọ̀ nílẹ̀ áfíríkà lákòókò covid-19 ṣùgbọ́n gbogbo èrò wọn asán ló já tó pé èrò ti ọlọ́run ó yàtọ̀ sí èrò ti ènìyàn ohun tí ó kọ́ ìgbòmí wípé ọ̀pọ̀lọpọ̀ ọlọ́run pé ṣé dandan ni tábà sì wò lọ́jọ́ tòní ó wá jẹ́ ìyanu wípé àwọn ọmọ ilẹ̀ adúláwọ̀ wọ́n ń gbé ní àlàáfíà tábà sì wò dáadáa tẹ́ bá lọ sí ìgboro ọ̀pọ̀lọpọ̀ máa sọ pé kí ni kò sí covid-19 kankan Lord ta ló rí èèyàn mélòó ló ti rí ẹbí ẹ̀ olóní covid nineteen oríṣiríṣi adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àwa tá a wà nílẹ̀ adúláwà wà ní ayọ̀ àti àlàáfíà ọmọ <laughs> èèyàn mélòó ló ní covid nineteen ṣùgbọ́n ọpẹ́ ni fún Olúwa Olúwa fún wa àwa Áfíríkà ní ohun tá a lè fẹ́ kábàtẹ̀ wo <laughs> àwọn tí wọ́n gbẹ̀mí mi ní láwọ̀ funfun ó pọ̀ gan-an ṣùgbọ́n ohun tó dára jù tó dára sí mi ni òun ni eléyìí tabasẹ̀ ti wo yàtọ̀ sí ti ẹ̀yà tàbí ìtẹ̀yàbọ̀ ohun tí mo rí pé ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi àwọn olóṣèlú ni wọ́n ti bẹ́ẹ̀ mi tabasẹ̀ ti wo nípa àwọn ti olóṣèlú kan tí a mọ̀ tẹ́ pé hmm, kò ṣe é sọ ni nígbà tí wọ́n jẹ́ olórí ẹgbẹ́ òṣèlú ní ìgbà yẹn olórí ẹgbẹ́ òṣìṣẹ́ ní ìgbà yẹn wọ́n máa ń jà fún wa máa ń gbádùn bó ṣe máa ń sọ̀rọ̀ bó máa ń ṣe fún wa bó máa ń bá wa sọ̀rọ̀ àwọn ìgboyà tó ní ṣùgbọ́n nígbà tí wọ́n di olóṣèlú wọ́n gbẹ̀yìn dà sí wa àwọn tí a mọ̀ tẹ́lẹ̀ kọ́ ni wọ́n ó wá kùn sọ́wọ́ olúkúlùkù ohun kejì ni ti ipa social media social media ó ti ṣe ìrànwọ́ lọ́pọ̀lọpọ̀ fún wa tá a bá wo ìṣòro tí a wá tún ní lọ́wọ́lọ́wọ́ báyìí tó bá pẹ́ àwọn ọ̀dọ́ fẹ́ lọ sí ètò òun ní ẹ̀yà ẹ máa gbọ́ pé Ìgbò máa sọ pé ẹ wọ́n máa sọ nípa nípa ẹ̀yà Yorùbá pé à má bá ẹ̀yà Yorùbá dòwò pọ̀ à kò dá má bá Ìgbò ṣe dòwò pọ̀ bá lè ṣe máa ṣe fún ẹ ta ló kọ́ wa nípa eléyìí kí ni ìdí tí a ní láti máa fi George àwọn èèyàn nípasẹ̀ ẹ̀yà tí wọ́n jẹ́ tá a bá mọ̀ pé ọmọ Nàìjíríà kan ni gbogbo wa a ti sọ pé àwọn apá kan nínú Yíbò wọ́n fẹ́ràn owó kó àwọn èèyàn wọn wọn wọn ṣe kọ̀ọ̀kan náà ẹ̀ka bẹ̀rẹ̀ kẹ́ka dẹ́kun àti máa fìyàn ṣàpèjúwe pé nítorí ẹ̀yà tó jẹ́ bóyá lè jẹ́ kò sí tó kọ́ mi tó bá yẹ bí haúsá tó bá darí wa maybe fún ọgbọ̀n ọdún níwọ̀n ìgbà tó bá ti jẹ́ adarí dáadáa mo mo mo bá lọ níwọ̀n ìgbà tó bá ti jẹ́ ọmọ nàìjíríà ẹ jẹ́ kí a dẹ́kun àti máa fi ẹ̀yà téèyàn jẹ́ láti máa ṣàpèjúwe ìwà rẹ̀ tàbí ìṣesí rẹ̀ tàbá ti mú ti ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà kúrò ní orílẹ̀-èdè yìí mo ní ìgbàgbọ́ wípé ohun gbogbo yóò dára fún ilẹ̀ áfíríkà bákan náà mi ò bá ìjọba ní ohun kan tí wọ́n ń ṣe fún àwọn ti entertainment industry tá a bá mú lọ sẹ́yìn nígbà tí a gbé ń gbà yẹn a máa gbé lọ sí alábà àwọn mákẹ́tà alábà ọba bá wa tà máa fún wọn lówó iye tó bá fún wa náà ni a máa gbà kò sí kọ́ta máa ṣe àmọ̀ ẹ̀sìn máa gbàdúrà kí ṣó wa láti lè rí owó ṣùgbọ́n ohun gbogbo yí padà ẹ mọ̀ pé ohun gbogbo yí padà nípa ti ìmọ̀ ẹ̀rọ technology ẹ pa ẹ kábẹ̀ tí máa fi orin wá sórí ẹ̀rọ ayélujára nípa ti streaming platform lórí YouTube àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láti lè rí owó ẹ nígbà a rí àwọn eléyìí àwọn ti mákẹ́tà alábà sábà àgbúrò wọn mọ́ ṣùgbọ́n ó wá ṣe lánàá wípé ọ̀pọ̀lọpọ̀ lọ́pọ̀ àwọn represent artist àwọn artist wa ti ní record label wọ́n máa ṣe ìpolongo fúnra wọn ṣùgbọ́n kò sí òfin tí ó fi bẹ́ẹ̀ káwọ́ parisi ní orílẹ̀-èdè yìí wọ́n máa ń parade orin artist ti di ọjọ́ tòní ọ̀pọ̀lọpọ̀ ló ń gbàdúrà láti pé kí orin wọn ó làmìlaka ní àwọn taba wo orílẹ̀ nàìjíríà taba ní bíi million view ní youtube nílẹ̀ nàìjíríà tí n bá sì ní bíi two hundred thousand view bíi europe. Uh, ẹ̀hàn máa ní owó dáadáa máa rówó nípa rẹ̀ ju ti nàìjíríà lọ mo ní ní lọ́wọ́lọ́wọ́ bọ́yẹ kí ìjọba láti wo ẹ̀ka ti entertainment industry láti fi àwọn òfin àti àlàkalẹ̀ èyí tí ó máa ṣe agbátẹrù àwọn artist láti lè rí owó bóyì tí ìjọba kenya ṣe àwọn artist tí wọ́n fún ní owó gọbọi nípa ti comeback tune eh, àwọn artist tí wọ́n ṣe comeback tune àti ìròhùn bẹ́ẹ̀ ní orílẹ̀-èdè nàìjíríà wa orúkọ mi ni bracket yìí ni ìrírí mi fún ọdún 2020.